èmi pọfẹsọ adébànjì akíntóyè mo kí gbogbo yorùbá lásìkò yìí o mo kí gbogbo ìjọba nàìjíríà mo kí gbogbo àwọn alágbára nílẹ̀ yorùbá àwọn ọba wa àwọn ọlọ́lá àtàwọn ọmọ kéékèèké tí wọ́n náà ṣe ń gbìyànjú láti gòkè àti lọ́kùnrin àti lóbìnrin àtàwọn tó wà nàìjíríà àtàwọn tó wà abroad mo kí gbogbo yín mo fi ń kí yín ní ọ̀sán yìí ni wípé ọ̀rọ̀ kan lọ ràn yàn láti bí ijọ́ bíi mẹ́ta nǹkan tí wọ́n dẹ̀ ló ń lọ náà tí wọ́n sọ pé ó ń bọ̀ ni wípé ọmọbìnrin kan àtàwọn tó ń tẹ̀lé wọ́n ti lọ kó àwọn kan jọ pé wọ́n ṣe wọ́n ti bíi sójà tó ń pọ̀ díẹ̀ tó ń bọ̀ wá gba tó ń bọ̀ wá attack Yorùbá land tá a máa federal government Yoruba land tẹ ẹ̀jẹ̀ á máa máa ṣàn pé àwọn fẹ́ gba yorùbá nation ní àwa Yoruba nation a ò fẹ́ àwa tá à ń ja ìjà yẹn gan-an kò síbi kíbi tá a jókòó sí tá bá yàn lóru yẹn o ìwé tá kọ láti bẹ̀rẹ̀ ńgbà tá a máa bẹ̀rẹ̀ ìjà yìí a sọ síbẹ̀ this struggle is going to be a peaceful struggle a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. láì jagun láì láì ṣọ̀tẹ̀ láì yìnbọn sí èèyàn kankan ìrìn wa náà àti ìrìn jìnnà nínú ìrìn wa náà o ọ̀pọ̀lọpọ̀ lórílẹ̀‐èdè ayé ló ti wá mọ̀ pé àwa Yorùbá fẹ́ kúrò Nàìjíríà àwa náà fúnra wa àti rẹ́dì àwọn ọmọ tó ń jókòó tó ń kọ ìwé rẹpẹtẹ wọ́n ti ṣètò oríṣiríṣi. bí ilẹ̀ Yorùbá nation ṣe máa níyì lọ́lá lágbára lókìkí ní ayé yìí nígbà tá a bá nìtàn a ò bá ẹnikẹ́ni jà ara ètò wa ní ara èrò wa ara àdúrà wa ni pé ńgbà tá a bá kúrò ní Nàìjíríà tán gbogbo àwọn tó tá a bá fi sílẹ̀ sẹ́yìn ọ̀rẹ́ wa ni wọ́n máa jẹ́ òun àní jẹ́ ọ̀tá wa we will have friendly neighbors and no hostile neighbors. gbogbo àgbáyé àdẹ̀ ṣe nǹkan tí ó máa kọ́ọ̀sì pé kí Yorùbá kan máa wá máa kó nǹkan ìjà wa bá wa wá sọ pé wọ́n fẹ́ subdue wa ìyẹn ò ní ṣẹlẹ̀ o Ọlọ́run fún àwa Yorùbá ní ìmọ̀ àtòyé láti lè sọ̀rọ̀ tiwa kó lọ wọ́ọ́rọ́wọ́ kó dẹ̀ dáa kò sí gàràgìrì kankan tí èèyàn kan ń gbé bọ̀ tí àwa Yorùbá struggle àwa tá a struggle fún Yorùbá eh, self determination kò sí gàràgìrì kan téèyàn kankan pé bọ̀ tá a lọ́wọ́ sí o tó bá dé àmọ́ bóyá kò ní dé o wọ́n sọ pé ó ń bọ̀ ó lè jẹ́ pé àwọn èèyàn kan dá ìbẹ̀rù sílẹ̀ ní or whatever whatever it is àfẹ́sọ tiwa ṣáájú báyìí àwa ọba yàn lọ́wọ́ sí irú kankan bẹ́ẹ̀ yẹn o èmi Bánjí Akíntóyè eh, àwọn àwọn alàgbà alàgbà àwọn struggle Sunday Igboho Banji Ayiloke eh, àwọn obìnrin wa rẹpẹtẹ lọ eh, àti ìyá eh, ìyá aṣojú àwọn obìnrin àtẹjú àwọn àgbà elders forum gbogbo wa pátápátá àti YSDM tí gbogbo wa dá sílẹ̀ àti leadership group tí wọ́n ṣe bá mi dá sílẹ̀ pé ká máa fi máa máa rẹ̀ àti gbogbo wọn yẹn kò sẹ́ni kankan lára wa tó lọ́wọ́ sí ọ̀rọ̀ pé wọ́n kó nǹkan ìjàbọ̀ nílẹ̀ Yorùbá o ogun ò ní ja Oòduà o ẹ̀jẹ̀ ò ní ṣàn nílẹ̀ Oòduà o irọ́ dẹni náà ń pa o mo kí yín o ó dàbọ̀.